نعم حديث في أكم كافنا وجهه من حديث جابر بن عبد الله رضي الله عنهما جابر بن عبد الله إلى حديث اللواء قل أن عمر بن الخطاب رضي الله عنه قل عمر ثم الخطاب جاء يوم الخندق لو جو خندق عمر وقت سنة بعدما غربت الشمس لن يزالون سوى الخندق في أصوي orúkọ ogun kata mẹ́lẹ́jà ni nítorí jẹ́ kándákù gẹ́gẹ́ ní kòtò ogun yìí wọ́n gbẹ́ kòtò nígbà tí wọ́n ń jà láti fi ìfẹ́ǹdì ara wọn káwọn ọ̀tá mọ́wọ́ lóòrùn wa jáde ọ̀tún kálílà àtìsàn tó jọ bẹ́ẹ̀ kọjá nínú àwọn àlàyé bá ti ṣíwájú ní tó ní ṣe pẹ̀lú ogun ní ọlọ́dún ogun yẹn Umaru wa fánàbí fàjá àlẹ́ ẹ̀kú kòkò fọ́rọ̀ kùrẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kú àwọn kékeré kíkẹ́ wọn gbọ́ ẹ̀gbẹ́ rí lòsì àwọn tó ṣe báyìí tó ṣe báyìí Umaru bẹ̀rẹ̀ sí kú àwọn kékeré kùrẹ́ yìí فقال يا رسول الله عمر وان صفان الفيل إلى وجه الله ما كنت أصلي العصر حتى كانت الشمس تدرس وبين مريم أصلي في كل ذلك ويشوف أبي تشوف yẹn bẹ́ẹ̀ ibi táwọn ọ̀tá yìí tí wọ́n jẹ́ ká ní ìdíje ìrún áfírí bèbè ó fẹ́ gbọ́ mo kí wọ́n áfírí ó túbọ̀ pé ní àwọn ọ̀tá táwọn ń bá jà wàhálà tí wọn làwọn ń ṣe bẹ̀rẹ̀ sí gún wọn ha wọ́n lè sí èmi náà ti ibi tí wàhálà ọjọ́ ìṣe tó pọ̀ dé lójú ogun hamda kọ́ ó ní fàkúrúnà nílà bòtò hánà ó láwọn ọmọ sí ààyè kankan pẹ̀lú bòtò hánà àyè wà ní Mádínà fàtàwà tó àdìsọ́lá ó láyé bá ń sálùwàlá láti báwọn ọ̀run tí wọ́n ti ṣe látọ̀sán yìí torí pé wọ́n bí ti fi àwọn ọ̀tá. ọlọ́dẹ́gbà ọ̀sán sọ́dá ó bá ṣàlùwàlá wàtàwà bọ́ àmẹ́rẹ̀ làhà gbogbo àná bá ṣàlùwàlá pẹ̀lú ẹ̀. fàfọ́lá làásọ̀rọ̀ bàdà máa bá ọ̀rọ̀ ti ṣàm. àwọn ìbá kí wọn àtúntò lẹ́yìn ìgbà tó ń ṣe ní tó ti wọ̀. àgbẹ̀gbẹ̀gbà tó ń wọ ìrún ìrún ti kọjá. ثم صلى بعدها المغرب lẹ́yìn ọdún lẹ́wàá tí mo máa ń gbé sí owó àlàkùtò eléyìí ni tó ṣẹlẹ̀ nínú ogun kanda àwọn àlàyé tó wà lórí ẹ̀ ni pé ojú kòkòdọ́ ìfàwá nínú sọ̀làwá kòlùkàmù irun tó bá ti gbọ́ mọ́ yẹn lọ lórí ọkùnrin abọ́ gbàgbé ìyẹn gbọ́dọ̀ ń wá ṣùgbọ́n ilé yẹn màmá sílẹ̀ lọ́lọ́rọ̀ náà. بكر الظاهر أن تأثيرها لأعضاء القضية ليست نسيانا أن تكون لكي irun fánẹ́lì òsì àpapọ̀ àbà ìgbé ti pọ́gbàgbé tí mọ́gbọ́dọ̀ tó wáyé وإنما هو أمر أمر ولكن هذا قبل أن تشرع صلاة الخوف كما رجحه العلماء أن تبين لي شيء síwájú kọ́nà tẹ́wọ́sẹ̀ ló fi fún wọn ìrún kí ìwọ̀n ojú ogun ẹgbà fún ojú ogun ti lẹ́kọ̀ọ́ sí ogun tẹ́wọ́ ìjà máa ń ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ wọn náà ní gbogbo ti tó ṣẹ̀ṣẹ̀ wọ́n wà ṣùgbọ́n kí ìrún ojú ogun tó dé nílé ìṣẹ̀lẹ̀ sọ́n afárúkọ àwọn ìgbàtọ́ tí ìṣẹ́ wọ́n gbàgbé ní ẹnu wọn gbàgbé lásìkò yẹn nígbàtọ́ tí ìṣẹ́ ìgbàláyé gbà wà fún wọn nígbàtọ́ ráyè kẹ́kẹ́ kẹ́kì ṣùgbọ́n náà padà ti dé òfin yóò kúrò lẹ̀ àti kò ní ẹni wò ó jà tó ẹ mọ fara ní ẹsẹ̀ mi náà ìgbọ́nà mi ṣàlàyé láti ṣe ojú ogun nígbàtọ́ لكن في دليل على تقديم الفائدة على الحاضرة في القضاء ẹ̀rí nínú àdìsí jáde pàtàkùnra farawa yìí ó tún fi ń rinlẹ̀ fún wa pé tí nǹkan bá ti bọ́ mọ́yàn lọ́wọ́ bóyá ọkùnrin ọwọ́ aránṣẹ́ lásìkò àbọ̀gbàgbé ọwọ́ aránṣẹ́ ní àsìkò ìrùn míì wọ́n ní tẹ̀kídéèmù ìfa ìta ọ̀ọ́gbé tí èyí tó kọ́kọ́ kí náà èyí tó bọ́ alẹ́ àbọ̀rọ̀ síwájú tó wà lẹ́. Akọ̀bílẹ̀ yóò bá rúkọ̀ tí kì í dúró kẹrẹ tí ń sin ni. Oyè ti kà á sí nìyẹn. Fúra kẹ́gbẹ́ jẹ̀ mọ́ a fún ìdúró. Tó bá jẹ́ ìwọ̀n àníyàn kí wọ́n fi jọ ìwọ̀n àníyàn tó rí. Àbíkẹ́ bá sùn, ó sùn látọ̀ kan, ó wá bí lásìkò mọ́ngòrò bóyá olóògùn olómi kò rẹ́ni jí kò fi gúrì kò sí áfún ó jí lásìkò mọ́tò ìrùn gúrì lọ́wọ́ kọ́ sí lẹ́yìn náà yóò fi áfún ilé kó tó kan ọ̀dọ́rẹ́ bá sí i náà tó tẹ̀lé. ẹni mọ́rin làbẹ̀yẹ́ gbogbo wá pẹ̀lú àbẹ̀rọ̀ ẹni tó pè ìgbà tí àsìkò ìrún bá wà yóò bá sì fún. kàyídàgbà تقدم كي لا تكثر الفوائد أنا أبدأ أتكون ولا أتكون بọ́ lápẹjúwe ẹni tó sùn tí òsì lórí àpapì tó wá rẹ lásìkò mọ́sùn ní tó kù lásìkò mọ́sùn sí yóò jù jẹ́jú mẹ́ta lọ́mọ́ ẹni irú yẹn kí i tó wà ń tamọ́ bá àbọ́mọ lọ́wọ́ kọ́kọ́ yẹn ju yẹn lẹ torí pé àsìkò ó jí láti ọmọ gbogbo ní àsìkò tí wà dáadáa àwọn èyí tí ò ti tiẹ̀ ní kọ̀kọ́ tó torí pàdé wà sọ̀rọ̀ sọ́lá fún àtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí lójú ogun yìí ó kọ́ yẹjú ìrùn tí ò tí ì fi odò fún ọdún ìtì òsì wọlé. bákan náà jawab du'a ala sọ́ọ̀lì wọ́n ní jawab àkótọ́ èèyàn lè tẹ́tẹ̀lé àbọ́ọ̀lì nù ẹni tí ó sàbòsí fún mi yáni nàbí àbísọ́lá làmú ń kèrò sáré àbíkẹ́ yẹn mọ́ torí pé àwọn tèmẹ̀rí ní ó jẹ́ká ní bí ti di oníjẹ kó kírun lóko wá tún nọ́mọ̀rù ló ń fi bú wọn ó sì bú wọn déwájú àlẹ́bí àlẹ́bí ò dé kíni ó sàkó ṣùgbọ́n bá kàn sọ fún ẹ pé kí yẹn kàn mọ́ràn ti jẹ́ tí ó mọ̀ ẹ́ ṣe pé káàní ti mọ́ rìnrìn àbò sí lórí pálẹ́bà sọ́lá ó sọ fún màá sọ ọmọ ìjábá ìgbà tó rìn lọ lóyámẹ́sì ànábì nínú nàìjíríà fánàbì ṣe fún nípa ìtẹ́kì ìdáwọ́ta ní mọ̀tòló jìnà sí èpè ẹni bá àbòsí fún fa innahu laysa baynahu wa bayna Allah wa bayna Allah ìdá torí pé ìdá àbòsí fún èpè tó bá tẹ́ kò sí gàgá kankan tí ó di tí ò kó káwọn náà yà máa sáàmù sí fún yẹn bákan náà ṣòro èyí yàtọ̀ sàárò ní ìmọ̀kọ́ ìm aláìsọ̀tọ̀ bí i a ní akérèkọ́nù àdìsí tí mo sí bàbá bá yẹn tó wá gbé ọ̀rọ̀ wá bá wa agbọ́dọ̀ agbọ́dọ̀ ṣùgbọ́n tó wá bá wọn pé ah, àlọ́lọ́bí àmì kúròbí tó báyìí lóṣù rẹ̀ ní tó báyìí kí wọ́n ṣe ní ìlú báyìí ní diabetes ni ah, kò lóògùn sọ̀rí kan tó bá dákun ní ibẹ̀ ẹ̀kọ́ náà ṣà ah, ẹ̀ gbádùn kò tó bẹ́ẹ̀ ní tó dá ní pé ṣé ẹni tó ní mòtí bàbá wa gbọ́dọ̀ bá wa kájọ sí ẹ̀ tí wọ́n láti lélẹ̀ ìkọ́nù àdìsí ní tó ṣẹlẹ̀ ẹni pé ó dún ó ń gbẹ̀rù àdìsí ìgbà tó dọ́dọ̀ ànẹ́bì kí ló máa ń ṣe dọ́dọ̀ ànẹ́bì ó ń bú àwọn èfèrí ó ń ká lára nítorí pé èrò tètè àdúgbò rẹ bọ́ àwa lẹ́yìn àkọ́kọ́ nínú bá bá àwọn ìka fún òdì ẹ̀kírun bọ́ máa lọ ìlú bá tó tẹ ìdí tó ń tẹ̀lẹ̀ sáwọn èyí náà ẹni kọ́lọ́n tó ṣe ní òfin fún wọn kọ́mọ tí mo dúró ni ilé wa tó ní mọ̀ mo ní ẹkọ́ mọ̀ dàwọn náà ní sí nǹkan ẹ̀sìn tó bá bọ́ wọn lọ́wọ́ sáà ṣíṣe ó ká wa lára lọ́pọ̀lọpọ̀ wa àǹfààní ayé tó bá bọ́ wọn lọ́wọ́ wọ́n rí lára wa sẹ́nu yóò bá tà nínú wọn rí kò tà ní òbí dájú ẹ̀ lóbi kanra ṣùgbọ́n ìkanra tó mọ́rù jẹ́ ìdúró nítorí ìrùn sáwọn ọ̀tá ìjẹ́ kí wọ́n tẹ̀ èrè ó gbọ́rọ̀ yẹn lọ́jọ́ ànẹ́bí ànẹ́bí wa mú wálẹ̀ ẹ̀fẹ́ nínú òsì kì í ya ẹ̀fẹ́ dáró pé kíni kálọ̀ sànà ọ̀la. káyọ̀ wọlé lọ fún ànẹ́bí ànẹ́bí ká ha tó ṣe ẹ̀dí náà ìkan ìkan lánà kálẹ́bí náà fún wọn ẹgbẹ́ fún wọn ẹni tó tó máa ká fún ọ̀rọ̀ lára ànẹ́bí wa ní kálọ̀ sànà ọ̀la. ọ̀rọ̀ àti nínú ẹ̀kọ́ tá a rí tí nǹkan bá fẹ́yàn tó wá gbé bá wa ká má fi fún un. bákan náà ìjà wa kálífìlẹ̀ sọ́ọ̀dì wà lọ́wọ́ ń lù sáàlà ẹni tó bá wà lórí òdodo ó lè búra kódà sẹ́ni kó mọ̀ búra táyé ìfẹ́jẹ́ ẹni tó lè búra tó wọ̀ láàyè gbogbo nínú kódà sẹ́ni kó mọ̀ búra ó gbé ìfẹ́jẹ́ lójú sọmọtì ìsọfẹ kó búra tó fi ń búra yẹn gẹ́gẹ́ tí ń tọ́ka ẹ̀ka àìsà ìdálagbajà lójú àti ìlú búra tó lébi tó fi ń búra. ẹ̀rí pé nígbà tí ọmọ ìgbọ́dọ̀ àlẹ́bí tó lò sí kí o kí lóò ní sọ pọ̀lọ́ máa sọ lẹ́yìn èmi kò tí ì ṣe kékeré kò tí ì ṣe. sáré ń dárí ní búra nǹkan ọ̀dọ́ ìgbó darí kó ní òkè sí. eléyìí ń sàlàyé kí irun bá fọ́ àbá rántí irun tá a gbàgbé bí wọ́n tà ń sọ tó bóyá a gbàgbé àwa rántí àbá sùn àwa yí àtìpẹ́ tí wá lọ irun míì tí wá dé èyí tó kọ́kọ́ lọ yẹn ní láàrin ẹjú láàrin ẹjú tá tó kú èyí tó wà ń ta náà báàbù tí ó tẹ̀lé lé òní báàbù fáńdó sọlá ìjàmá á sí wàwùjọ́ bí ha ọlá tún lè ń di kákìrún jẹ̀mọ́ wà ojú bí ha àti tó ṣe pọn dandan ẹgbẹ́ láìsí ìmú ẹ̀rí wa bàbá ti sọ̀dájọ́ kákìrún jẹ̀mọ́ péjì ní dandan ìyẹn kọkùnrin ní sùmúwẹ̀ àti ìṣẹ̀rí أنها تشرح في كثير من عباداتها الاجتماعات tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbáàdà táyìnṣe ṣáàṣì lápapọ̀ ló wá alẹ́sìn ìdíyà ìbára fún àìmọ̀sàmọ̀rọ̀ fún ìsìlámíyà àti lápapọ̀ yẹn yóò àmọ́ ìjọba báwa mùsùlùmí àwọn àmì kọ́nfẹ́ǹsì pé kájọ ṣe ń fẹ́ papọ̀ yẹ̀kẹ́nu sí àmì mùsùlùmí àwọn mùsùlùmí àkójọ káyè kan ìyàtàwá fọlú wàyàtà àárọ̀kù wàyàtà àwárò ìṣòwò òrìṣìn kálíbà àtúmọ̀ ẹjọ́ ti pọ̀ wàyàtà àárọ̀kù kámara wa yàtà sáwà bí òmùrì kálí tó ń dìkọ́tọ̀ rárá wa láàrin wa káyọ̀ ìjọsìn à ń kírun ní inú ilé ni ẹlòmíì lè mọ̀ mọ́ra àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ lè tó jẹ́ tọ́jọ́ ìtọ̀rẹ́ papọ̀ pẹ́tọ́lá ní ẹ̀sìn pàdé pápá jùlọ àwọn àdúgbò kan wà àbáwọn àwùjọ kan tẹ́ fáwọn olówó lẹ́wà ńlẹ̀ tí wọ́n ríra wọn wọ́n tó wájẹ́ mọ̀tò tó dúró dédé tí wọ́n mọ̀ pápá tó fi mọ̀ ríra wọn ìrùn ni wọ́n mọ̀ pàdé mẹ́tẹ́láṣí wọ́n nínú àǹfààní kákìrùn jẹ́mọ̀ láti fi mara wa sí pẹ̀lú àwọn àyà á àmọ́ tí ń ṣẹlẹ̀ láàrin wa mùsùlùmí àwọn ló ń ṣẹlẹ̀ àjọyẹ̀dú ẹ̀ ara ń fa ní kátó máa jọ fẹ́ràn jẹ̀mọ́lì àjọ máa ríra wa pàtàkì àwùjọ wa kì í fi hà kájọ gbé ọ̀rọ̀ ńlẹ̀ kájọ rí ara wa nílà àtàyè wàá á sí fọlùfọwáyì kẹsìmà máa yẹ fún tòlù àtúrọ yẹ pé ètò wà mẹ́rin láǹfààní ààlẹ́ kàtán nípa àníbi ìjáde ẹni tí ó mọ̀ ló kílẹ̀ yìí láti kọ nípa àwọn etí irun báyìí wọ́n dá ìgbẹ́lú ara rẹ̀ nìkan ní ti ń kí ni kò ní rẹ̀ nìkan fún un ló ń fa àdúgbò arákùnrin kan wọ́n mọ́sálásí ó òun bóyá lọ́dúnlá lóyè ó fi ó fi kí òun tán sálámù sánẹ́bí àlẹ́bí ní ẹ̀rẹ́dì kàlámù sọ́lé padà lọ fún rẹ̀ torí pọ̀ sí ìṣẹ́un ó tó tukílẹ̀ kejì àlẹ́bí tó dá padà ó tó tukílẹ̀ kẹta àlẹ́bí tó dá padà ẹlẹ́kẹta ló wá sọ ìrẹ́ mi bóòlà àti àlẹ́bí wa kọ́ tí ò bá wá mọ́sálásí nípa ní ọkọ̀ ara ń fa ní tó wà ní tó wà níbi káàkiri ìjẹ̀mọ́ nù. bákan nínú rẹ̀ ẹ̀mùsà adákùnlé ààjì ẹni tó kágara bóyá nǹkan da mọ́lẹ̀ kò lówó lọ́wọ́ àbó rẹ̀ àwọn àyíkò lè bá tó kù síké wa lọ́wọ́ ó rẹ̀ àbí ìjọba ìṣẹ̀lẹ̀ wàtẹ̀lì ní ìlú kùlù ìyẹn náà àtúnṣe rọ kan ara wa àtẹwà àti fúnra wa ẹ̀tọ́ kan rẹ̀ lé ní máa ń bá ìlú kù rẹ̀ sí ọ̀kan lè rọ̀ wàtẹ̀lì àrùn ìpè Islam á lè fi Islam hàn ní máa ń pàdé tó àmì káṣíwòn jẹ̀mọ́nì wọ́n ká àmùsùnmí pọ̀ ká náà ká pàdé pọ̀ ká kú sí jáde lẹ́ẹ̀kan náà á lè fi ìyì Islam hàn lọ́jọ́ ká ló máa dá sí ẹ̀kínú lé ní sí islam nílé. bákan náà wà islam ti ṣe àárín a lè dúró láti tẹ̀lé òfin islam torí pé òfin sí islam múlẹ̀ náà ní kákìrún ní níjàmá. وأول أمر المؤتمرات صلاة الجماعة في المسجد. Aláwọn ìgbàgbọ́ tí ń ṣe tó jọ bí kọ́ńpẹ́ sára mùsùlùmí máa ń ṣe ìtọ́jà kọ̀ọ̀kan rẹ̀ náà ní kásìrò jẹ̀mọ́ kásìrò jẹ̀mọ́ ní mọ́ṣáláṣí. Báwo ni Sámà rẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni a ní Màhálà ti wà sídà? Anídà ti jà pé kọ́ńfẹ́ǹsì kékeré ni láàrin ẹ̀sán àláwùjọ kan. Ẹjọ́ máa kójọ mọ́ṣáláṣí ni àtàwà ládùúgbò yìí àpàdé. Àmì ìtọ́wà ládùúgbò mi ló tó pàdé. Ẹ máa mọra yín. Ẹjọ́ wọ́n ti ń ká nfa ní kúrá rẹ̀. yẹ̀tẹ̀lúnà kúlà yọ wà lẹ́yìn láti ní káàmùkà bàbá ìmọ̀sílì. pẹ́pẹ́ ní ẹ̀ma àwọn olójúmọ́ àwọn èèyàn kọjọ síbẹ̀. ويتواصلون ويتعاطفون ويحققون نواقض الوحدة الإسلامية الكبرى الكبرى ibi láti fi múlẹ̀ foundation ìjọkan àwa mùsùlùmí ìjọkan tó fẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí jẹ̀mọ́ gbogbo ajẹ́jẹ̀mọ́ kan àjọ ń pàdé àjọ ń ṣe ẹ̀rí tó tún kọ́ wọlé ó ní irun kiri irun júmà ẹsẹ̀ irun júmà ìjọ kan yẹn àbí àkójọ omi kọ́ńfẹ́ǹsì wọn yóò ṣe kiri yóò tún pọ̀ ju ti ti kiri lọ ti irun jẹ̀mọ́ ẹ̀ lọ ìtọ́ tó kọ́ wọlé ní sọ̀láàpù lẹ́yìn ìṣẹ́rí kọ́ńtọ́mìtì nìyẹn òun tó fẹnu ó kẹnu àyè ó tún pọ̀ ju ti jùmọ̀ lọ ìtọ́ ajọba gbogbo ẹ̀ ní ká lọ pàdé ní kàába àbí ní arúfà tí ṣe ìjùmọ̀ ìlhajj àkójọpọ̀ títí ní ìlhajj. a gbé láti ilẹ̀ onílẹ̀ ìrun jẹ̀mọ́ ìwọ la ló kọ́wọ́ lé ìrun jùmọ̀ ìwọ ló tẹ̀lé ìrun ní ìtọ́wá tó ti ní àkójọpọ̀ ní sábà ń ṣiṣẹ́ hajj ọlọ́run tó ṣe rán nǹkan ní kọ̀ọ̀kan wa tó ká kí irun jẹ̀mọ́ tí ẹsẹ̀ wa tí ó kàn pamọ́ ni tó sì ẹ̀dá wa náà kà fún náà Abdullahi bin Umar radiyallahu anhuma Abdullahi bin Umar wọ́n ní anna Rasulullahi sallallahu alaihi wasallam qala kọ́lá nígbà mọ́ ọ̀rọ̀ sọ́lá sọ pé ní sọ̀lá sọ̀lá jàmáà kákìrún níjẹ̀mọ́ afdọ́rù ní sọ̀lá àpòlùpàdù olólájú kádàánù kìlọ̀ bisabu iwa ìṣirí na dáradá pẹ̀lú láàdá mẹ́tàdínní ọgbọ̀n táwọn ti fẹ́ ti fẹ́rì ó fi ní ọlájú ẹni tó dáhùn kìlọ̀ àdìsí wà nù Bukhari wà nù Muslim kí ni sàlàyé fún wa fi bayanu fadl salati ma aljamaa ní sàlàyé pé ní ọlá ń bẹ ní kákẹ́rù pẹ̀lú ẹ̀jẹ̀mọ́ bákan náà fi bayanu kí n láti sàwáàbì salati mufar bi nisbati salati jamaa àdìsí tó ń sàlàyé fún wa kíkéré ládàá ẹni tí ń dànù kí tó bá tiẹ̀ ní ládàá ládàá wọn kéré bákan náà àlùbáríkò kiri yìí nípa àdìsí tó ń ṣàlàyé fún wa pé ní ìyàtọ̀ gédégédé wà láàrin ìsàwá bẹ́yìn sọ̀lá sẹ́yìn jàmá àtiwà ìṣòro láàrin irun jàmá àti irun àdákì ìyàtọ̀ wà láàrin wọn o wọn yìí bá jọ náà ni èyí tí èmi náà kí bẹ́ẹ̀ ni ìgbọ́n àlejò ìrùn kan kan irun àdákì kò súnmọ́ ìrún jàmọ́ ní ládá bákanáà tí a kò fà láti mọ̀ fàdí wà ní báwo wà áyì ìrún ẹni wá dáhùn sí yẹn náà nǹkan tó nírun ó nírun lẹ́yìn láwùjọ abdul torí sáré ti sọ pé ìrún jàmọ́ ó lọ́lá ju ìrún àdájọ́ lọ ó mọ̀ pé oníṣẹ́ kìnnìkìnnì oníṣẹ́ nírun wọ́n kò lọ́lá tó kejì ni. ولكن تزيد إحداؤهما على الأخرى سبحان الله تعالى وعفى في حق غير معذور أني إلي يوم أتبع كي بعد يوم أتبع كان كيو لأسيب جو قالوا كيو جماعة كوريكو تتكن وكما جماعة تنكيو كوتي جوي وان وندالو كيو نولي أني لا لا يوكري أما المعذور سبحان الله تعالى كيو ó wá ní ẹtíìsì lẹ́nu bóyá rẹ̀ àdúrà ẹtíìsì wo ta sọ́njọ́ o bí ẹni tí là bí ẹni lébi ń pa sẹ́ẹ̀sì ti gbóúnjẹ lẹ̀ nígbà tí èlò àmàlà kan wọ́n lé ní wọ́n ti kírun jẹ̀mọ́ kan ẹ̀gbẹ́ ẹlẹ́tíìsì lẹ́yìn náà tó fẹ́ kírun gbó ẹni tí gbẹ̀ẹ́ náà àdúgbò ń gbọ̀n ó kó tó jẹ́ kíkírùn jẹmọ́ táwọn yẹn lẹ́skìs wọ́n ní ipa arúgbó náà ní pé ládà àwọn yóò pé kíni yóò pé ayé pé ẹni tó dáàmú títà ń sọ pé ládà rẹ̀ ó kéré lẹ́ni tí ò ní ẹskìs kankan tí ò lẹ́skìs lẹ́sìn fọwọ́ sí torí ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀tọ́ máa ń dànù kí ni ọmọ lẹ́skìs tọwọ́ ara wọn ẹni náà wà á mí sí nìkan ni àǹtajà kọ́ńtọ́ máa wà ní kíni ó wà wájú mi nìyí ìrẹsìlì tá à ń sọ tó wo ẹsìlì tá à ń sọ ní ìrẹsìlì èmi ń pa tó ń jẹ́ wàá sí ẹni tó ń pa tó lò síwájú sí ẹni olóò lẹ́sìlì o ẹni tó jẹ́ ẹgbẹ́ sọ́gbọ́n ẹni tí tó sùn gbàgbé tó rẹ́ yìí jí ẹni tó rẹ̀ tí ò lè dìde àbẹ́ni tí ó jẹ́ ó yẹ kí ọjọ́ gáàlì jẹ́sì ìfẹ́mọ́ abẹ́lú ajẹ́ gáàlì fọ́mọkùnrin òde mọ́tàlá ti kọjá dúró bóyá ó fi ṣe wòsàn kan ní kí ni ẹ ti ń lọ lára ẹ̀ fún ní kó tó kírun lé gbọ́dọ̀ yóò bá lẹ́ síríìtì tó wá dáàbò kí irun rẹ̀ ó kéré ó jìnà títẹ ẹni tó kiri jẹmọ́ ẹni tó kiri jẹmọ́ ó kéré kíra wọn. ọ̀yàgbọ̀ yẹn fẹ́ kí ìdí tí wọ́n ń sọ èyí tẹ́sí fọwọ́ sí ni o òun ṣe tí wọ́n gbé kalẹ̀ fún ara rẹ̀ bákanáà bàbá ní ẹni tí ó dárùn kí tí ò yẹ sí òun náà ní ládàá kò mí nílé kò lẹ́sẹ̀ o á padà fàṣíwájú pé bàbá gbà pé ní ìrun jẹ̀mọ́ ìta ti ní ọ̀ràn ẹ̀yẹ̀ dandan ni wájìbù ni ajẹ́pẹ́ ya pé ní tó ń jẹ́ wájìbù onímọ̀ ń fà á dàbú ẹni tó bá ṣe é jù sáà yóò gbalada wà máa ń tara ka òun ẹni tó bá gbẹjù sílẹ̀ yọ àákọ̀ yóò jìyà. bàbá ti dìde ẹ̀mọ́lẹ̀ pé òun jẹ̀mọ́ ọ̀ràn yẹn ni. ayẹ́pẹ́ tí o bá ti ń gbọ́ bí ló ṣẹlẹ̀ tí o lẹ kírísì kankan ẹlẹ́ṣẹ̀ ni. ṣùgbọ́n ó dùn nínú yẹn ládàá rẹ̀ kẹwàá kéré ní tẹ̀sítọ́ kì í jẹun rẹ̀. bàbá tó wá máínọ́ọ̀sì ní ládàá tó tún ní bàbá tó máínọ́ọ̀sì ẹ̀sẹ̀ tó lọ́lù kí ló kún lẹ̀ wọ́n jẹun kaya kíyèsí náà hadithi tó tẹ̀lé ni hadithi Abi Hurairah radiyallahu anhu kan oníkọ́lá Rasulullah sallallahu alaihi wasallam Abu Hurairah nígbà hadithi wa fọlọ́n kó bá yọ ní tiwọn fúlàní ti sọ báyìí pé ní salatu rajul fil jama'a irun téèyàn bá kí ní jàmáà tòdọ́ àpò àlà salatu yìí fi báyìí yóò ní ládájú irun tó lọ dá nínú ilé rẹ̀ lọ yóò lè rádá jùlọ wà fi túùkì àbí tó ti nínú ṣọ́ọ̀bù rẹ̀ ibi ọjà rẹ̀ yóò lè kọjá lẹ̀ ẹlòmí ní àìsí tí ń kírun ní ṣọ́ọ̀bù rẹ̀ bẹ́ẹ̀ ló yẹ ká láì láti kírun ṣọ́ọ̀bù ẹ gbogbo àsìkò náà jẹ́ pé ọjà ọjà náà níta bá sí sí kọ yẹn náà ń bẹ̀ ọmọ tọ́tí mọ́ ṣe tìláwà Quran ilé ẹ̀nà láàyè kírun tọ́tí mọ́ ẹ̀nà fílà tọ́tí mọ́ ṣe afkar tọ́tí mọ́ ṣe tìláwà Quran ṣùgbọ́n wọ́n ọ̀nà yẹn wọ́n á ní àyè títí máa kírun ọ̀nà yẹn nílé ara o mọ́ṣáláṣí ni wọ́n ọkùnrin ti gbọ́dọ̀ kírun ọ̀nà yẹn alẹ́bí nínú téèyàn bá kí ní mọ́ṣáláṣí tó bọ́ àpò yóò ní dọ́bù ẹ̀fọn aláfàdá fún ìfìbẹ́ ìfẹ́ ju irú èyí tó kí ní ilé rẹ̀ lọ wọ́pù sóòkì àbí tó kí níbi ọjà rẹ̀ lọ kí ní òfin ní ládájú lọ hamsatu wa ishirina wa ishiru hamsatu wa ishirina di ifa yóò ní ládá ní nǹkan bíi twenty ló fi ju ìdí ìkíni lọ ọ̀dà hamsatu wa ishirina àdébìnrin anáwí làtàwà bọ̀á ah, tíyẹn bá ṣàlùwàlá fa áfàlẹ̀ mùdúwà ó sì ṣàlùwàlá náà dáadáa ẹ̀kí èsì ohun ẹ̀kọ́ àti kọjá ń jọ ọ̀rọ̀ àlùwàlá ẹlòmí ò mà lùwàlá ṣe kò sì gbà fún òun ṣe kíni kò ṣe tíyẹn bá sì mà lùwàlá ṣe kí ló gun ẹ̀jẹ̀ mọ́ kó lọ kọ ni o àwọn ẹ̀fẹ̀ mo ti dàgbà tó yẹ wá ní mà lùwàlá ṣe ẹ lè dàgbà jù bẹ́ẹ̀ lọ kó mọ̀ mọ̀ ẹ́ ṣe tọ́sí ní ó yá gbogbo ẹ̀jẹ̀ mẹ́rin tó yá lù àlá kí ló mú wa mọ́ sàrọ̀ àlá àbí káfà kan mọ́ sàrọ̀ àlá gbogbo àmọ́ ìwò kò tí ì sí láì fi bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ àti ka àdíṣì ìmọ̀ràn tó jẹ́ mọ́wúlà Usman ìmọ̀ràn tó jọmọ ọ̀dọ̀ ànẹ́bí ó lánẹ́bí pé àwọn ní Usman pé àwọn èèyàn jọ kan tó rọ jáde wọ́n ń ṣàdùn àlá fún ó ṣàlùwàlá fún wọn ìgbà tó ṣàlùwàlá tó wá ní mo ti ṣàlùwàlá yìí ànábì náà kọ́ wa pé ká ṣàlùwàlá ọmọràn tó gba àdìsí ọ sàlàyé bí ìsúmọ́nù ṣe ń ṣe àyè kọ̀ọ̀kan jọ́nà kò tí burú jù tabara afa àkàtọ́ ní ẹgbómi wá ẹ̀jẹ̀mọ́ yẹmọ́ oníṣẹ́ ṣàlùwàlá ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣáájú lẹ́nu ẹ̀ ní ṣe àbí kó ọmọlá àtúmọ̀lù aláṣẹ àwọn sọ́ọ́bà bá ń tẹ̀lé rí o ẹnìkan kó gbogbo ẹ̀yọ́ kò tó wájú ní sálọ aláfún wọn torí ládẹ́ta lórí fẹ́ sọnù hadisi nínú tó rọ̀ mọ́ ní kásálù aládáadáa anẹ́tìdẹ́lù kọ̀ọ̀kan bá sálù aláfún wa ló sálù alálátàn fa á sálẹ̀lù wùdú à ó wá sálù aláhùn dáadáa ayé pé ní ìyàtọ̀ wà láàrin kéde tẹ̀ dájú lálẹ́ kó sí gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀la àti kó ṣe dáadáa àlùwàlá tẹ́sí ó gbà òní ìtàn fún pé tó ṣàlùwàlá fa á fànà lùdú à tó wá ṣàlùwàlá náà dáadáa súnmọ́ rárájà ilà ìmọ̀tì ló wá jáde lọ sí mọ́ṣáláṣí eléyìí rẹ̀ ká ṣàlùwàlá láti lé ló ń jẹ́ kí ládàá fún ó wá jáde lọ mọ́ṣáláṣí láàyè òkúrìjì ìlà sọ̀dà kò tó ní kankan lọ mọ́tàlá ti kó lọ kírun lọ ẹlòmíì mọ́tàlá ti ti ń lọ bí ó ti ní àdéhùn pẹ̀lú àwọn kan àbí ẹja pàdé mọ́tàlá ti ní áfírì tó ìfẹ́ lọ mọ́tàlá ti tí ìbá gbọ́ mọ́tàlá ti kí ló gbé jáde nílé àdéhùn tí wọ́n jọ ṣe àdéhùn lónìí bóyá káàkiri pé ìjọba lókè tẹ̀kẹ́ náà yẹn bá ń lọ tábàlà lọ́nà ní sọ wá lẹ́nu lónìí bá tẹ̀lé wọn. òun náà lọ mọ́sálásí àbí òlọ kí ló gbé lọ mọ́sálásí káàdì ní àbí tọ́mọ́ ìtọ́ mi lẹ́nu. ṣùgbọ́n nǹkan lè ní ìtọ́ mi ìdí òkọ̀kọ́ lè tó sàlùwà ládáadáa kó wá jáde lọ kírun láàrin òkùnrin ju hú ìlà sọ́lá kò ní bí ẹ kẹ̀kẹ́ báyìí ilà arúgbó àti láwùjọ àdáradà àyàfi tí kama kọ ẹ kama fi kú pósì ẹ lọ́dọ̀ náà sọfàánàlá tí ẹ bá gbé ẹsẹ̀ láti lé ẹ dé mọ́ṣáláṣí tó gbé ẹsẹ̀ ní ìgbà mélòó ní five hundred lẹ́sẹ̀ tó kà báyìí mélòó ní five hundred eléyìí náà wá tó gbélé ilé lọ́dún láti sílẹ̀ sílé yìí kò tó ní kọ́ mọ́ lọ́bẹ̀ lọ́bẹ̀ pé tó fẹ́ lọ rí wa ń bẹ́ àgbà wọ́n ti kírun dá ń bẹ́ ó tẹ̀lẹ̀ fáwọn kan láyà nẹ́bí wọn bà ní fáwọn ilé owó jìnà sí mọ́ṣáláṣí ayé wọn kọ́kọ́ pé ẹ̀sùn fáwọn òbí tí ó aláwẹ̀ yìí náà kẹ́sẹ́ kíní kẹ́kọ́ mọ́ṣáláṣí sí àdúgbò yìí àlejò àgbọ̀tẹ̀lẹ̀ àlejò ọmọ pé ẹ̀yin bàní sálámà àfárọ̀kùn àfárùkùn tó sàbùlàkùn yẹ pé bíbí tẹ́ wọ́n á ṣe jìnà tó gbogbo nípa bíbẹ́ ẹgbà náà ní ọmọ ẹgbẹ́ kí ni ní ọmọ ẹjẹ́ ládàá fún yín ẹ má jẹ́ olóyún lójú anẹ́ni ni ẹni tó jáde ilé tó ṣàlọ́ọ̀lá dáadáa tí ó torí ìrún jáde gbogbo ẹsẹ̀ kọ̀ọ̀kan tó bá ń gbé náà wọ́n fi kúkó tiẹ̀ oúnjẹ àti lọ́dọọlọ wà ó sọ àyè bí ha tàbí ha gbogbo ẹnì kankan tó ń gbé wọn fi ń kú kóòtù ẹ bẹ́ẹ̀ nípa ẹ̀fẹ́ rẹ ẹni bá ń ṣe báyìí lójúmọ́ sílẹ̀ ló wà ní àwọn òkè ẹ́ òkè àyè tó ga ló wà báyìí tó wà sálẹ̀ àyè tó ga ìyẹn káwa mùsùlùmí tá a bá dúró tẹ̀sìn wa àyè tó ga la wà ṣùgbọ́n kẹ́lẹ̀ tó máa sọ fún alẹ́ ìṣẹ́lá bá ti ṣòṣèlú ẹni ilẹ̀ làwọn mùsùlùmí àdókè ẹgbọ́n sábà ń tẹ̀rù òkè láwà abílẹ̀ òkè ní kárí ilé súnà àyí ilé ẹjẹ́ wò lọ́rọ̀ jẹ́ pé ojú ó lè mọ̀ létí kó tẹ̀ ẹ́ tó wà ọwọ́ tẹ̀ láwọn fẹ́ ṣe owó lè mọ̀ fún ẹ lọ́jọ́ náà fi kókó tẹ̀ lẹ́ni lọ́fẹ̀ kówẹ̀ àbí lọ́la ń kọ́ ṣùgbọ́n wọ́n ti ń jẹ́ tó ẹni tó bá ń ṣe báyìí tó mọ̀jẹ̀ kẹ́nìkan jù sí kan pé ẹ̀yin ò ẹ̀yin lókè ló wà lọ́dọ̀ lọ. èyí ni méjì rí bó ti tayé sí mú omi ìfẹ́ kò sí kí ni kò sí lókè tó báwọn kan wà láwùjọ wa lẹ́yìn tó àbá ti rọra ayé yanjú wọ́n gbà pé àwọn mùsùlùmí ti jẹ́ kẹ̀kẹ́. gbogbo yìí táà ń ṣe yìí kọ́ ìfúnlá níwájú ọlọ́run lábẹ́ ni yóò wá kù sẹ́jú anábì ní fáìlà sọ́ọ̀lá tó bá fún wa dé mọ́ṣáláṣí tó kírun làmùtọ́gà ní mọ̀lá ẹ̀ka tó kò sọ́ọ̀lì àlẹ́ yìí àmàlà ẹ̀kọ́ ti máa ṣàdúrà fún tó lè kírun mọ̀dáàmà sí mùsọ̀láàbù gbogbo àtó wà ní tó ti kírun sùfàànàlá ẹ̀wẹ̀sẹ̀ ìlú ti pọ̀ tó ó tó wá kírun tán àmàlà ẹ̀kọ́ máa ṣàdúrà fún kí ni àmàlà ẹ̀kọ́ máa sọ àwọn ọmọ sọ́ọ̀lì àlẹ́ yìí ọlọ́run bá wa kí lágbájá yìí tó sọ̀rọ̀ ọ̀la dáadáa nílé tí ó jáde nítorí ohun tó tún wá kí irun ọlọ́ba wa tẹ ọba ọmọ tó fèrè là ọlọ́ba wa sàmójúkó àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọba ọmọ wa láyà sọ̀lá sọ̀lá tó kírun fún. tó tún wá ń retí ìrún wọ́n ní bí ìgbà kó ṣì wà lórí ìrún rẹ̀ ní ládàtọ̀ náà kọ̀ọ̀kan ọkírun tó ń sọ wá ń retí ìrún ó jáde ilé dáadáa nítorí ọ̀nà torí ìtirún ó wá kírun tó ń retí ìrún ládàá kó ń kírun nínú ti máa kọ̀ fún ẹ ara nǹkan tó àmì káwá mọ́ṣáláṣí káwá kírun jẹ̀mọ́ yìí bóòlù àti ìrètí ìrún ó lè fi fọ́nà méjì wọ́n bá bẹ̀rẹ̀ dé mọ́ṣáláṣí oyè nẹ́tílà tán àti ìgbẹ̀rún dúró ìjókòtò ọjọ́kọ́ yẹ kí náà lè rí ìrún ni tọ́rọ̀bọ́ lè jọkótò ọjọ́ dé mọ́ṣáláṣí bí ìgbà kó wà lórí ìrún ni ládàfẹ́ mọ́ kọ́kọ́ ẹ̀ gbọ́pọ̀lọpọ̀ alẹ́lẹ́ nípa agbọ́yé kọ́lọ̀ kó sànú àmọ́ ń gbẹ̀rún ni o kódà bàbá wa àbí wọ́n tó mọ́ rí kejì wá lọ káyà ké pé ìjókòtà àjòkòtà ń retí irun kí ló jẹ́ bí wàá ń kírun náà ni ọ̀nà kejì ni pé ọkírun kankan wọ́n ní tí wọ́n fi mọ ẹsẹ̀ ní ẹ̀dá tó mọ ẹjẹ́ ìjòkó kí máa retí kí ni kí máa retí irun mi ìyẹn tẹ tó mọ ó mọ ń ṣe láàrin mọ́gírì sí kí ni tíṣà torókó tó mọ́ra wọn tó bá jòkó tó ń retí tíṣà ìfẹ́ ẹ̀rí eléyìí nínú àǹfààní tí wàá tó ní pé gbígbà kó ń tẹ̀rù pẹ̀lú torí àǹfààní ayé òun lè ti títà ibẹ̀ lọ fi dúró alẹ́gbà ọ̀rọ̀ sọ́sílám ó ní fàláyà sáàlùkì sọ̀lá mọ̀ntàbàrà sọ̀lá èèyàn kò ní yẹ kò ní gbò tí ó máa wà lórí irun yẹn tẹ́ tí máa kọ́ ládàá kó wà lórí irun fún lópin ìgbà tó jòkó ní ilé irun jọmọ eléyìí wà fún àwọn ọkùnrin àwọn obìnrin tí sàn jọmọ ọ̀rọ̀ yẹn fún ṣe tẹsán wa ti bọ́ lọ́wọ́ àwa náà báyìí nǹkan kan bọ́ torí jọmọ tí sọ̀rọ̀ yẹn fún yín ẹ̀sìn ló dédé ẹ̀sìn ló fún yín ní àǹfààní ìtọ́nà wọn gbé pẹ́yìn náà tẹ́lá tó ti sẹ́yìn tó ti ẹ̀kẹ́ ẹ̀kí lásìkò nílé ní ẹ̀yìn náà mọ̀ nílá ládàá náà ẹ̀rí pé bàbá ń sọ̀rọ̀ lọ aka hadithi jábìrì lákọ̀ọ́kọ́ àbí aka hadithi ibn umar èkejì ìkan sọ ẹ̀ nínú aka hadithi Abu Huraira àti ibn umar àdìsí Abu Huraira ní irun jẹ̀mọ́ ó ní ládájú ó lọ́lájú irun àdákí lọ pẹ̀lú ẹ̀rí twenty seven àbí ayò pẹ̀lú ẹ̀yẹ pé ẹ̀sùn ẹ̀sùn tẹ́rì bẹ́ẹ̀ ni hadisi ti Ibn Umar ó ní irun jẹ̀mọ́ olóla ní irun àdákìlọ ní 25 ẹ̀sùn tàmílẹ́yìí ó yàtọ̀ sọ́ra wọn bàbá àbá sàlàyé lọ ọlọ́rọ̀ tí wọ́n kọ́ pọ̀ lórí ẹ̀ aláàpapọ̀ ní ibá ni pé kéé tó ń ka ádámù yẹn gẹ́gẹ́ òǹkà yẹn tó máa tó 25 pẹ́sìgẹ́mì ìfọ́lódé ibá gbọ́yé ni pé irun jẹ̀mọ́ ó ní ẹ̀sán tó dọ́bù dọ́bù tó pọ̀ jíjẹ́ lọ irun àdákí lọ ìyẹn lágbọ́yé ètò ọlá tí ń bẹ fún kákírun jẹ̀mọ́ ní mọ́ṣáláṣí àti àwọn ẹ̀san rẹ̀ tó jẹ́ dọ́bùdọ́bù pọ̀pọ̀dúnlọ́pùn jẹ̀mọ́ á sí fáfúlù bẹ ayé adádé yẹ́pùpọ̀ alẹ́ ìmánàlì jẹ̀mọ́ à ọlá tí wọ́n jẹ fún jẹ̀mọ́ yìí ó ní yóò máa wáyé ẹ̀yìn méjì náà lẹ́yìn ayé àti ẹ̀pẹ̀rún tán ẹ̀rọ ìjẹ̀mọ́ mi ẹ̀yin méjì lè bá kí o kí lẹ kí o jẹ̀mọ́ náà ni ọlá yóò mọ̀ ọbẹ̀ fún ẹ̀yin náà. ala anna kẹsìrẹ́ sọ̀lá adá adé alè fi sólè fi adá fi sàwà. ọlọ́pẹ̀lẹ́ pé tí ó ń kaba tó pọ̀ sí nọ́mbà àwọn tó kírun jẹ̀mọ́ yẹn pọ̀ yóò fi jẹ́ kí ládá yẹn tún dọ́kù sí kó pọ̀ sí. nítorí àdéhìsì kan tí Ubay ibn Ka'b gbà wá fọláńdébi ní ánú sọlá àtàrọ́jòlì má àrọ́jòlì àtúkà ní sọlá àtúwáṣà irú èèyàn kan tó kí pẹ̀lẹ́ ní kejì tán kí ń jẹ̀ mọ́ ó mọ́ ó lọ́lá ju irun tó dákí lọ fọsọláàtùrù má àrọ́jòlì àtúkà ní sọlá àtúwáṣà irun tó kí pẹ̀lẹ́ èèyàn méjì tó ń ṣiṣẹ́ ẹ̀fà wọn ó méjì ó tún pé jùlọ tó ń ti lọ ayé tó ń bá fẹ́ pọ̀ sí iye òyìnlá dáyọ̀ tuntun ni ó pọ̀ bákan náà nínú tí hadithi tó ń ṣàlàyé oníná tó fi sọ̀rọ̀ àtọ̀lọ̀mọ̀ fàdí àdínkù ń bá ẹ̀sán tí ń bẹ fún ìrun aládàájí wàtàkùrù àfìlfàdì àlùsọ̀láti jàmáà lẹ́yìn ọlá rẹ̀ ó kéré ó jìnà títí ìrun jàmáà bákan náà nínú ìjàmọ́ àfá mẹ́ta tó ṣàtọ̀ lè sọ́lá ṣùgbọ́n káàkiri oúnjẹ máa kò mí nìkó ní kọ̀ǹdíṣàn ro àkàrà tàlàyé lé ìrọ́nú pé káàkiri ní kọ̀ǹdíṣàn ní téèyàn bá fi kí oúnjẹ máa rí lóko nírun yẹn rárá ni. bákan náà nínú tó tó wà ń bẹ̀ oníṣà tàlàyé síwájú pé tẹ́ẹ̀ máa kí oúnjẹ máa rí fọ́tò dàrájà ẹ̀sán tó pọ̀ dọ́kù yóò máa bá wàhásìlì kàtọ́yá ìmú ẹ̀ṣẹ̀ kúrò fún ní ọmọ bá pàṣípàrọ̀ ìmọ̀lá ìkà àmàlẹ́kọ̀ọ́ máa wá foríjì fúru ẹni bẹ́ẹ̀ ẹni gbogbo táwa sọ mọ̀rọ̀ sábú àlà ìsánì lòdù ó bẹ̀rẹ̀ látòrí àlùwàlá ni ó sọ̀hánàlá gbogbo ẹ̀ka tá a ṣe yìí sọ yìí tí àlùwàlá o lórí bàbá lórí ó ṣàlàyé ẹ̀wà níbo ló ti gbé kásán àlùwàlá dáadáa. wọ́n ilá lè mọ́sí bákan náà ká jáde láti ilé lọ sí mọ́ṣáláṣí ìkọ́sí sọ̀lá ìníyà ìlẹ̀kà àlítọ̀ ó jẹ́ nítorí ìrùn pé bá níyàn wa afẹ́ lọ sí lọ́rùn ọba ni láti rẹ̀sàn yóò ẹni tí àwọn kan yóò bá ti sí bẹ́ẹ̀ èèyàn ní àdébí àdísí mi tó tójú àdísí àdébí lálá adúlòkùn alàmọ̀ yẹ́rfà òbíhìn درجات على ما يحكم الله به الخطايا ويرفع به الدرجات ẹjẹ́ ìsàlàyé ìkẹfún yí tọ́lọ mọ́ bí ń gbé ìtẹ̀kú òfún yẹn tí ìmọ̀ fi ń jẹ́ kí ẹ̀sàn yẹn ga àníbi ìsìbáàbùn wùdú alẹ́lùmọ̀káàrì bì kéèyàn ṣàlùwà ládáadáa kó ṣàlùwà ládáadáa wà kẹsìrọ̀ fìlùkútọ́ ìlànà mẹ́fàájì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kẹ́ táà tó ń gbé lọ mọ́ṣáláṣí nítọ́lọ́ máa tún tàgbéga fún yẹn ní wàntìfọ́ọ̀rì sọ̀lá bàdà sọ̀lá tí yẹn retí ìrùn kan lẹ́yìn ìrùn tó ti kí kó máa retí ní anábì fàdáàlìkùmù rìbá fàdáàlìkùmù rìbá fàdáàlìkùmù rìbá lẹ́ẹ̀mẹ́ta fàyẹn gẹ wíwà pé yẹn ń sọ bóde bí ẹni tán fi sí bọ́dà tó máa sọ́ mi káwọn ọ̀tá mọ́ wọlé ó ní ládàá púpọ̀ nínú ẹ̀sìn torí pé òun náà lè sàbúrò fún wọn ní irú ẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni irú ẹni tí ń sọ̀rọ̀ náà tó ń mú gbogbo àwọn kọ̀ǹdíṣẹ̀ iṣẹ́ náà ní ọmọ rí ó lè jẹ́ nǹkan tó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa náà kí á gbìyànjú kátẹ̀ láwọn ẹ̀kọ́ yìí ẹ̀ẹ́dì tẹ́yìn bá wá ń ṣe mẹ́lẹ́dẹ́ kírun jàmáà àbí ti tó bọ̀ irú àwọn tó ń ṣe irú ìṣèlú tó ń ṣe mẹ́lẹ́ ipò wo làátò wọn sí nínú ẹ̀sìn abúlé rárá bí àlọ́ ànìkú kọ́ abúlé akọ́lọ́ kó bá yọ ní sinú gba àdíṣe wa ó ní kọ́lá òkú lábàrà sọ́lá ó lánàá ní sọ́mọ́ ìpé ní afọ́lù sọ̀làwá aládìmọ̀nàfikín ìrún tí wọ́n nira fáwọn mọ̀nàfikí láti kí òyìn tó máa nira fún wọn jù ìrun ìṣá pàtàkì ìfàjì àfihàn àkùbá ṣe pé àmìta ti mọ̀ tó mọ̀ náà ní kí lè yẹ ní kí ìrun àkùbá máa ró lójú kò ní rẹ́ dìde ilẹ̀ lè máa mọ́tọ́ kọ́dẹ̀ wá gbáàdì àbírùn ìṣá àti lọ́dúnṣẹ́ látàárọ̀ àsìkò sí melele a ní sọ pé wà láwùyà àtàmọ́ ní máa fi ìhìmọ̀ káyípa àwọn mùnáfìkì tí wọ́n ń fi irun yìí jáfara tó fi ń tèmẹ́lẹ́ káyípa ma ń wà ní irun túbú àtìrún ìṣá ìní la àtàwù mọ̀ mọ̀ bá sáré wá sí méjèèjì wà láwọ̀ hábùwà mọ̀ bá wá kírun yìí káyípa mọ̀ láti wà ní kákírun túbú àtìrún ìṣá ìní jẹ́mọ̀ ni wọ́n bá wá kí wà láwọ̀ hábùwà kó àbẹ́ ìwọ kò tí rẹ̀ débi rírá kò ara níta ń lọ́nà ní nǹkan ó sọ sí ilé pé mo fẹ́ ní kàfá onídìí ń tẹ́ nídílé onídìí ní kò tí ń kírun anábìrin káyípọ̀ ọmọ ládá tó wà ń bí kọ́ kírun súbú yìí àti mo ìṣá ìdíjẹ náà ìjọbalábọ̀yà ẹ̀rá pọ̀ lọ mọ́sálásí bẹ́ẹ̀ ni torí ọlá tó wà ní kákí ìrun súnmù ìdíjẹmọ́ àti ìrun ìṣá káìpẹ́ mọ́ ọlá tó wà mẹ́nà yorùbá mọ́ arákòdé mọ́sálásí bó bá ti wọlé ẹ̀wọ́n tó subhanallah abdullahi bin mas'ud radiyallahu anhu ó sàlàyé èdè sí ẹ̀sọ́ àbà fún wa báwọn ẹ̀ṣẹ̀ máa ń ṣe ó ní àwọn ọmọ lọ ń kírun níbi tó ti ń pèrú ìyẹn ní mọ́sálásí

àwọn wà lọ gbé ilé èyàn ló yọ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan wà fi apá rẹ̀ fọ́ọ̀mù tí táwọn fi gbèdé fọ́ ẹ̀mọ̀ tó máa ń gbáwọ̀ tí kan bá tẹ̀lé náà dẹ́kẹ́ni náà gbé kọ́ọ̀nù jáde. àwọn alágbáyà yìí wà lé o àwọn ah, ọ̀dẹ́ ah, látara dáadáa tó wà ní káàkiri jẹ̀mọ́ àwọn wà lọ gbé wọn fọ ọkọ̀ ìfọ́nù ẹ̀dẹ́gbẹ́jọ́ tí táwọn fi pàdé mọ̀ṣáláṣí ẹ̀ẹ́dẹ́gbẹ́

fọlọ́kọ̀dé àmọ́mùtù àlẹ́bìnrin mo tẹ̀ tí wọ́n á gbèrò àmì àmúrọ̀ bí sọ́lá fàtùkọ́ ó wà ní olùwáyà mi tẹ́ àlẹ́bìnrin mo ti gbèrò kí ní kí wọ́n pèrú kí wọ́n ní kẹ̀kẹ́ lọ ṣẹ́gi túmọ̀ ámùrù rọ́jùlá kí wọ́n pẹ̀ nìkan láti ti fàyè sọ́ọ̀lì bì náà pé lágbẹ́rẹ́ yá máa ṣóhun fáwọn èèyàn túmọ̀ àǹtọ́lì fún fìrìjà ní máa àhùn tó àwọn tó wá tẹ́gi wá máa mú ojú mímìnà ìfàtọ̀ àwọn tí mo ní kọ́nà tẹ́gi wá wọ́n máa tẹ̀lé wọn káàkiri ìlà akọ́wọ́mí a máa lọ yí àwọn èèyàn kọ̀ọ̀kan láyé ti ẹ̀ṣẹ́ ti ní oúnjẹ kó ń ṣe o ó ti ká ọ̀sọ́dún wa lọ sẹ́jú wá ìdí ìdáná ọ̀nà ẹ̀rù jì so tó bá ń kírun yẹn láti mọ ẹni tí kò jáde tó tẹ̀ bá ti kí orin náà sọ́dà náà ń múra bọ̀ ni ọmọ kírun náà wọn sókè bàbá lágbájá yìí kò kírun tọ́lá níbi orin ìdí ìdáná ṣe subhanallah pé àwọn bẹ́ẹ̀ lè sunlé máwọn tí wọ́n wá kírun jàmá lórí kí ni ò jẹ́ kó sún á padà rí kílè wáyà tọ̀tọ̀ wájú kẹlẹ́bà àwọn tọrọ jàmá nípa tó lágbára dé anẹ́ríkà ilé sunlé máwọn tí wọ́n wá kírun jàmá ó bẹ̀rẹ̀ sunmọ́ lórí àti sọ̀rọ̀ Bukhari wà mọ́ wà Muslim kí n fi pàtàkì jàmá wá náà kí mo jẹ̀mọ́ kí ni ìdájọ́ ẹ̀ àwọn àfẹ́sìn wọ́n sọ̀rọ̀ àtúmọ̀ pàtàkì jẹ̀mọ́ bá àtúmọ̀ ládá tó wà mẹ́ kí wọ́n ní ìdájọ́ rẹ̀ gan àwọn hànàfíyà àwọn làǹfẹ̀ ní hànàfíyà ẹ́ àwọn tó tẹ̀lé ayọ̀ ìlànà al-Imam Abu Hanifa nígbà Abu Hanifa lẹ́gbẹ̀ẹ́ الإمام أبو أبو حنيفة نعمان بن ثابت نعم أنا حنفية أقوى مالكية أنت لي إلى أنا إمام مالك وشافعية أنت لي الإمام الشافعي محمد بن إدريس àwọn nílà àná súnná tó mọ̀ àkádà wọ́n ní ká kí wọn jẹ̀mọ́ súnná kan pa kan pamọ́ ni tó bá la kan pamọ́ súnná kan ó fẹ́ dọ́ọ̀rẹ́ yẹn tán ṣùgbọ́n pé ṣe kí ni pé tọ́rọ yẹn mọ̀ tó bá la kan pamọ́ súnná kan tẹ́yìn bá fi jáfara ìgbèrèjìyà lórí ẹ̀ àkàtì lè pe ní ọ̀ràn yẹn tán ni ẹ̀wọ̀n ló ń pọ̀ ọwọ́ lọ́mọ ẹ̀fẹ́ lè pé ìṣúná bàtẹ́ ń apẹ́ min àwùlá ilà àná àfáàdù kìfáyà nínú ọ̀tá afẹ́yẹ de ni oran ya n'i o ẹ kí de o máa bí ẹ̀ dájọ́ ìlọ́wọ́ wa o àwọn kan o ọ̀rọ̀ yẹn ní ṣùgbọ́n irú ọ̀rọ̀ yẹn wo ọ̀rọ̀ yẹn fáàdù kìfáyà ni bàbá ti náà tí wọ́n ti ń ṣe èé sọ̀rọ̀ ẹ̀ gbogbo wa lọ́lọ́dọọdán kí irú òun ó jọ irun òkú tí a bá ti náà tó ń kírun tó kú lára kéde kí ni èdè ọ̀nà tí gbogbo wa ṣùgbọ́n káwa náà jọ ìwọ ló tẹ̀dá ni láti náà ń kí fúrì ìlú tèyí kankan rẹ kọjá lọ kí láti mú rẹ nìyẹn àbàrúkà á ní kírun wọ́n dẹ̀ lọ bàbá kẹrù òkú náà kí ni kí náà mẹ́ta àbálábáyé wọ́n tẹ̀dá kẹ́ torí ìyẹn abúlé ẹ̀ka ń ṣe kéé sọ̀rọ̀ lórí gbogbo ìwé náà fún bí tìmú báyìí lọ́bì kan ó lè dé mẹ́wàá kọjá rẹ̀ fún ọlọ́n tẹ̀. sábàtì láwọn ẹ̀ka ń ṣe àwọn akẹ́gbà pé ìrun jẹ̀mọ́ ẹ̀bọ́ náà ṣe rí nu sábàtì náà tó ń kí kákẹ́kí ní ó jẹ́ kí ládàá wá pọ̀ ní ṣùgbẹ́ kéé ṣe ọ̀ràn yàn fánà kéé sọ̀rọ̀ yẹn lórí individual ọ̀ràn yẹn lórí àpapọ̀ ní sábàtì láwọn ẹ̀ka tí mo bá dẹ̀ ráyè àdẹ̀ tí mo á tún ní jẹ̀mọ́ àwọn tó lọ́ọ́ dọ̀dọ̀ ìlà àdẹ̀lẹ̀ tó gbọ́dọ̀ wá tẹ́lẹ̀ tó kí ẹni tí òkú ládàá rẹ̀ kà tó tí wọ́n ní ṣùgbọ́n kì í ṣe kíni ètò àwọn lórí ọlọ́dọọdọ ètò àwọn dúró lé lórí ni ó dìde ajọ́ mélòó méjì. àwọn ẹni kẹta tí ráyè alimam ahmad wa àtibá wa alùpàdé tọpọlọpọ àwọn afáàládì là àná àfáàlù onu ní pé bọ́ọ̀rọ̀ yẹn títò ọ̀rọ̀ yẹn lórí ẹni kọ̀ọ̀kan ní ọlọ́dọọdẹ àwọn kan jẹ́mọ́ fúnra kẹ́kọ́ mọ́tọ́ láti kẹ́dẹ́ta òmìnir pé kèé yẹn lórí tiẹ̀ náà ọ̀rọ̀ yẹn lórí èèyàn kọ̀ọ̀kan ní tó bá dàúdù sọ ìrí àtàwọn sọ ìríyà àgbósọ̀rọ̀ sọ ìríyà fọ́jọ́ wà ní kí náà ní sọ ìríyà tọba ti rí náà tún oṣù bá ti ṣe wá làwọn gbé lẹ̀ àwọn ní irú oúnjẹ mọ̀ kò ní gbọ́n rẹ̀ lábẹ́ sáríkì ní kọ̀ǹdíṣẹ̀ tí irun fi máa ń gbà ní kí lẹ́gbẹ̀ẹ́ táwọn sọ yẹn tó bá ti kírun jẹ̀ mọ́ ti lè dá kí tó òṣèkí ni ò nírun ìdájọ́ ju mélòó ọ̀sán ilé yàgbà pé o ní o tó bá ti kírun jẹ́mọ́ o nírun ẹni ráàyí àwọn ọmọ ilé yàgbẹ́ ni àbúlùwàfà nínú àwọn ànábìlámú àbúlùwàfà nínú àkè àti ṣéèkì islam rìtẹ́lìyà pé tó ráyè tó ráyè tó wà kírun jẹ́mọ́ o nírun ìdájọ́ mélòó lélẹ̀ òdìmẹ́rin alákọ̀ọ́kọ́ kí ni ẹ̀sọ́ ani la sunatu muakada ni ẹlẹ́kejì Ani fardu kìfáyà tó kẹ̀kẹ́ bá fi ṣe ẹgbẹ́ gbogbo ẹlẹ́kẹta ani ọ̀rọ̀ ẹ̀yẹ ọlọ́dọ̀ ọdẹni ẹni pẹ̀lú ẹni kẹjọ ẹjá yẹn mi máa dáhùn tèmi ẹ̀yẹ sábà ti dẹ́mẹ̀ ẹ̀yẹ ti bá wa dé ṣé gbogbo ọba kẹlẹ́ àgbẹ̀lẹ́dẹ́ àti lẹ́yìn tó ti ìfòyín kíkẹ́ àwa rárá o. ẹni ọlọ́dọọdún ẹni tí là ń tí là ń pe irun jẹmọ ṣáàtì ní kọ̀ǹdíṣẹ̀n ẹni wọ́n jẹ́ kọ̀ǹdíṣẹ̀n ní òṣèré àti bá ti ní kọ̀ǹdíṣẹ̀n nìkan nìkan yóò ti ṣe nítorí pé tó bá ti kírun oúnjẹ mọ́ wọ ọkùnrin lọ́dọ̀ ọgọ̀ ìrí kọ nírun àbá bẹ̀rẹ̀ tí wá jọ àwọn ẹ̀rí yìí àwọn tó ní súnjọ́ tó mọ̀ ákádà ní wọ́n ní súnjọ́ tó àkànpá ní kò tí dọ̀rọ̀ ìgbọ́n àkànpá ní kí náà rí wọ́n ní ara ń táwọn ẹni ni pé ànábì ní ìrun jẹ̀mọ́ ó lọ́lá ju àdákìlọ ní ẹ̀lẹ́sàn twenty seven ayẹ́kọ̀ọ́ lọ ní fáì títà ní àdákìlọ súnjọ́ tó pẹ̀sẹ̀ ká oríṣiríṣi ẹ̀rí mẹ́mú wá àwọn tó ní fábùkù kì fáyà ní kí náà wọ́n ẹ̀rí àwọn tó lọ pé ọ̀rọ̀ ẹ̀yẹn dẹ̀dẹ̀ ni ẹ̀rí rẹ̀ náà àwọn ní fábùkù kì fáyà mẹ́mú ẹ̀rí kẹ́lẹ̀ lẹ́jọ mú ṣùgbọ́n tó méjì sọ ọ́ sí ní ó yàtọ̀ kí lẹ́rí wọn aládọ́wà sọ́lá ó fẹ́ gbógun tàwọn sọ́nà wá àbí àyíwá فذاك المشروعية في كتاب تارك فرض الكفاية وليس هذا دليلا مستقيما أني أبي أقول سامة وأكلم أني تبعد تموى يوتوا أنت فرض الكفاية لأن أولاد أمن بقتل القربان دي bóyá tó bá gbógun tí wọ́n ní àpẹ́ mo fẹ́ kú lé mọ́ wọn láti pa wọn wọ́n ní nǹkan bá lẹ́bí ti torí ẹ̀fẹ́ ṣe nǹkan yìí tí èbá jẹ́ ọ̀nà èèyàn ní àdúgbò nílò ń fi ẹ́ tó lé mọ́ àwọn èèyàn lórí ẹgbẹ́ bá ti sọ̀rọ̀ yìí tó lé tó báyìí kí ni nǹkan yóò jẹ́ ọ̀ràn èèyàn ni ẹ̀wà rí ẹ̀rí àwọn fẹ́ ní ọ̀ràn èèyàn ẹ̀rí wọn náà ló fẹsẹ̀ múlẹ̀ jù nínú rẹ̀ òun náà ni àti tàbí òrérà pálẹ́bí fẹ́ tó lé mọ́ àwọn èèyàn lórí nítorí kí ni nítorí ìrújẹmọ́ ó wà lórí wáyà pẹ́pẹ́ àdébí tí èbá ti fẹ́ àwọn ọmọ kéékèèké tí ìrò òtí ìdọ̀rọ̀ ilẹ̀ lé lórí ni àtàwọn obìnrin ní òjẹ́ ní ṣe kíní kẹ́kẹ́ tó tábá tún léèsì àyàwó wọn tí ìpè irun ìtọ́nà èèyàn pé ìbòlà wọn máa gbé àwọn kéékèèké náà ń kọ́ táwọn ò lẹ́sẹ̀ ńlá náà nìyí sílẹ̀ ẹ̀rí àtọ́rọ̀ pé dẹ́dẹ́ nínú tẹ́mú ẹ̀rí wọn ni nínú ẹ̀rí tí wọ́n mú ó ní ọkùnrin akọ́jú tó pé eré mọ́mọ́ eré adébí fún mi yọ̀ǹda kí n mọ́ kírun lé torí wípé ní afọ́jú ni mi ò rí ó wà ní ìwáyà kẹ́kẹ́ ọ̀nẹ́ tó wá lọ òkùnkú tó máa ń kù torí náà ẹni fọ́jú ànẹ́bí wa fún yọ̀ǹda pé kó o máa kí nílé kó o máa kírun àkọ́kọ́ ìlú ọgbà yọ̀dá lọ́wọ́ àtẹ́sì yẹn jẹ́ ìyẹn jẹ́ kó jẹ́rìí pé ọ̀rẹ́ rẹ̀ àgbélé sí. sọ pé ẹni tí kò rí nà bẹ́ẹ̀ fúnẹ̀ tó wọn gbà yọ̀dá tó mọ yọ̀dá tó tó jọ́ ọ̀rọ̀ yẹn yìí èmi ò lé sí mọ̀. ẹni tó dé bá kọ̀ yẹn tẹ́lẹ̀ ó lè mọ ẹsẹ̀ kò ní ìkó lọ gbà yọ̀dá pé ẹjẹ̀ mọ̀ kí lè ìlú ọgbà yọ̀dá yẹn fẹ́ lásán ó túmọ̀ pé nǹkan ọ̀rọ̀ yẹn yìí ó ẹsẹ̀ ìtẹ̀tẹ̀ wà pé mi ò tí ì lè rí ni tí ì lè mọ̀ rí ṣe mọ́. àlejò amúnyọ̀dá arákùnrin wa ń tẹ́rí lọ

agbára débi ìrìn ojú ogun tí wọ́n yin rọ́kẹ́tì náà ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ń bọ́ ọlọ́ọ̀ni káàkiri ni káàkiri ní níjẹ̀mọ́ ẹ̀tún ni nílùú ọ̀tún nípa ọlọ́tún sára ìdánilé oge kí àkọ́kọ́ ti fún ẹ̀kan fún ọkọ yìí àbí bẹ́ẹ̀ tó ń gbàgbà sáfìlà àwọn ọmọ kan ẹ̀ ṣe díẹ̀ fún wa ń bẹ́ẹ̀ lókùnbàtẹ́ tó wà lójú ogun tọ́lọ́ ní kí ó kírun jẹ̀mọ́ tó ẹgbẹ́ tọ́lọ́nà ló ń ṣe kí ni ránbẹ́ fún wọn bó láti wá lé ní tí kò sí lójú ogun tó ráyè ìrun jẹ́mọ́ èdè gíní kìí sọ̀nà yẹn fún látara wọn kẹta sọ yìí sábà wo ẹ̀yìn àmẹ́rẹ́ ẹ̀rin ẹni tó fẹ́ rin lẹ̀ jù náà ní kíní ẹ́ àtọ́nù kọ́ ọ̀nà yẹn ni àìpé ìrun jẹ́mọ́ kíní jẹ́mọ́ ọ̀nà yẹn ni ẹni tó lójú ráyè tí ò kírun jẹ́mọ́ kí ló kó sí yẹn ẹ̀ṣẹ̀ náà ẹ̀rọ rí nínú àwọn ẹ̀rí tí àwọn tó ní kèé fọ́nà èèyàn mú ni pé a ẹ̀rí pé àwọn náà ní wọn láàrùn òkàn tó ti hmm? àwọn tó ti ń jẹ mọ́ ni wọ́n ní ilé kòmíìfà níwọ̀n ní ṣùgbọ́n ládàá wọn kéré ṣùgbọ́n wọ́n ní ládàá tó kéré yẹn pulọ́tìrì pulọ́tì ẹ̀ṣẹ́ tó wọ́n wá sí jẹ̀mọ́ ẹ̀ kí o sọ̀rọ̀ yìí o àkọ́ pé wọ́n nírun wọ́n nírun bádá wọ́n kéré wà ń pé pé ní wọ́n tún wá ronú ráyè àwọn apèrún jàmọ́ lẹ́ni ẹ̀ṣẹ̀ wọn tún wà fún wọn àìkọ́ wọn gba aládá àtẹ̀ṣẹ̀ àwọn abọ́bá ti máa ń yọ̀sẹ̀ láàrin àwọn tó máa fẹ́ kúnlẹ̀ mọ́ náà ẹ̀rọ bí ẹ̀jẹ̀ àwọn tó ní wọn nírun rárá o àwọn olú pẹ̀fọ̀ ìríyà torí kan gbà pé kákìrún jẹ̀mọ́ kọ̀ǹdíṣẹ̀ tí irun wọn fi ń péde ìsìláìsì gbà pé ipò kábò òwò ni ọgbẹ́sẹ̀wà òwò kò ṣe kí ni kò ní irun kọ̀ǹdíṣẹ̀nù ìsìláìsì gbà kákọjú sí kíbílà ní kásàlù àlá nínú kọ̀ǹdíṣẹ̀nù àlá nu irú ipò tó ń pé kágbẹ́rún jẹ̀mọ́ ipò tó gbé sílẹ̀ pé bíbẹ̀ tó sàrọ̀ àtọ́ àlò nírun bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tún ẹni tí ó kí jẹ̀mọ́ tó lò nírun àwọn àdéhùn kẹwàá sí àdìgbò ìfúnnúwọ́ ìjágbà wà sí dáàrù tuntun ni ó ní àdébì ní mọ̀ sẹ́ni àmìdá ẹnikẹ́ni tó bá gbọ́kọ́ pẹ̀lú falamuwaati kò wá lọ sí falasalatalahu kò dé kí ni onírun nílá ní ìrúṣẹ̀rẹ̀ àbí tó bá lẹ́ sí ẹgbẹ̀rún náà sọ ìrí àtọ́bá

nínú tó fi ní ẹ̀rí wọn yóò tó fẹ́ dúró lérò pé èèyàn sí ìròyìn rárá ni wọ́n lẹ́rí ẹ̀ wí. ẹ̀kejì pé ní ká tiẹ̀ wá sọ pé ká sọ pé ẹ̀rí yẹn bí kíni ó lágbára tó ká aráàlú mi ìta afámi tó tún mórí wàhálà nínú àtòjọ tó ní ẹ̀rí yẹn ti lè jẹ́ hasan káwọ́ pé ní dọ̀ ìlú pátápátá pé ká lọ́ọ́ mú lágbára bẹ́ẹ̀ ti ṣẹ̀rí ó ní láàsọ̀ láàsà yẹn yóò mọ̀ ọ́ pé ní ìrún kò pé kí ni kò pé ẹ̀bá ti kọ́ lẹ́ẹ̀ síwájú tí wọ́n láti kọ́. Limon? Ayiwa, ní àti bèbí yìí, Abíkọ́lá sọ̀lá pàtẹ́síwájú àbí? Abíláwùdù, ẹ́? Ọ̀lá ọ̀fẹ́ lásọ̀lá bá lẹ́ Adúrà tó sọ àrùn, pé kò nírun. A ní ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ pé irun rẹ̀ lé kí ni kò pé ni àwọn bá ní káàtì wọn sọ pé ní àdìsí wa sọ ife ẹni tó gbọ́ pọ́n pèrún tí ò lọ fàlásàn látọ̀lá ọ̀tàrà òkè ajé pé tó bá padà kírun náà irun yóò dé kíní ládàá rè ò pé kéde òfin pé ẹni tó bá dìbò ti bá tẹ̀ àdìsí tó ń sọ pé ládàá rẹ̀ kéré jọjọ sí kíní tẹni tó kí jẹmọ ìfúnájúwà pé kò ní ládàá náà pé ládàá rè ò pọ̀ òmí lè pé kò ní irun yẹn nítorí tó lálàyé nípa ìyẹn torí pé tá a bá ní kò ní àbí ìtọ́ wọn sọ pé ní ìrún aládàásí ládàá ti rún jẹ̀mọ́ ṣe sí ni ó dọ́gbù rẹ̀ ń kọ́ sáyẹ́ kò ní ni kò yẹ kí ọmọ ló dọ́gbù rẹ̀ wọ́n ní ìrún aládàásí òde kí ni kò ní rún àìpé sábà pé aládàákí ládàá rẹ̀ kéré kábàtọ́ káàdì ti ẹ̀wà sọ̀yìn káfọ́kọ́ àfẹ́sìmọ̀ látọ̀ látàrí alẹ́ látàrí sàmìlà ìrún olùdókínì kò pé ládàá rẹ̀ kéré ti tẹ̀ ní tó àjọ pé kò ní rárá fáànà bá gbogbo ẹ̀rí ta kàálẹ̀ yíyà máa èwo ló lékè lọ́dọ̀ wa irun ọ̀ràn yẹn irun jẹ̀mọ́ fardọ̀ àìní lórí èyàn mélòó lórí ọlọ́dọ̀ ọdán àjẹ́ àwọn sálájú ti pọ̀ kò gbé sí wọ ìwọ́n náà gbọ́dọ̀ rọ fíìmù bákan náà sábàgbà pé fáàrùn ní àbí tí èèyàn bá fi fárí nílẹ̀ tí wọ́n mọ̀ jẹ́ lọ́dọ̀ náà ẹlẹ́ṣẹ̀ tó eléyìí òní tí ó lékè ní ọ̀rọ̀ ẹwà ni tí àdìsí tó ń ṣàlàyé fún aná ni pé ìrun jàmá ọ̀ràn èèyàn ló jẹ́ alálèbáàlè gíínà lórí àwọn tó ti lórí àrìjáàlè lèbáàlè bíi àwọn ọkùnrin tó ti bàlágà bákan náà ìnàmọ̀ ìfárakàlùsàmọ́ átábìlà ọ̀gẹ̀rin ẹnikẹ́ni tó bá fi rún jẹ̀mọ́lẹ̀ tí ò lẹ́sí asìmá yóò bẹ̀rẹ̀ yẹ̀sẹ̀ ìkòlẹ̀ ẹ̀kọ́ asìmá fún ẹlẹ́sẹ̀ ni yẹ̀sẹ̀ ìkòlẹ̀ ẹ̀kọ́ ó ti di dìbáàpù yà lọ́dọ̀ ọlọ́ kàyàmọ́ ṣe mọ́lúdì àbí mọ́lúdì lórí kò tí ẹ̀sìn ní ẹ̀sìn ni ogun bẹ́ẹ̀ kó jẹ́ láàánú rí ni ọlọ́ni àníjẹ́ ẹgbọ́dọ̀ kírun lójú ogun ẹ̀yìn àìsírun jẹ̀mọ́ ilẹ̀ nígbà tí a bákan náà ana dára àlùmọ̀ fàáṣe mọ̀kọ́ wọn ma ọjọ wa nìkan níta bẹ́ẹ̀ ṣe àárí àǹfààní ń bẹ̀ àtúrí nira ń bẹ̀ èwo ló yẹ ká fẹ́ nu méjèèjì kaná fún wa ní èyí nǹkan yóò bábá ti àárọ̀ àǹfààní ń bẹ̀ àárí nira ń bẹ̀ èwo ló yẹ ká fẹ́ nu méjèèjì abọ́lọ́mọ tuntun èwo ká fẹ́ méjèèjì nǹkan yẹ àǹfààní wa ń bẹ̀ ìnira wa ń bẹ̀ èwo ló ká fẹ́ méjèèjì nínú ìṣẹ̀lẹ̀ àwọn eh? eh? méjèèjì náà ló wà ń bẹ ìnira wà ń bẹ àǹfààní wà ń bẹ. ok méjèèjì ló jọ wà ń bẹ fifty fifty. Eh? nǹkan yóò sábàníkà ara ń fà nílẹ̀ fifty percent bọ̀dọ̀ àwọn ìnira akẹ́lẹ́ òdòdó ẹ̀lẹ̀ fifty percent. ẹ́ àníṣe àbí àánú àwọn àfọ́sọ̀ ìdí ẹ̀wọ̀n tánàbí tó ń bí àǹfààní wọn ti tánàbí tó lé wọn lórí àdúrẹ̀kọ́ kó jẹ́ ìfanilé tí játọ̀ àmọ́ ìgbékí ní lọ́nà mọ̀lẹ́sì títọ̀ ìwà kírun láti pàlẹ́ ṣùgbọ́n ìnira tó wá pé àwọn ọmọ wọn àti kíni àti ìyàwó wọn nítorí ìnira yàwó fún fáǹfà nílẹ̀

bí ẹ bá ń pàdé táwọn ọmọ tẹ́lẹ̀ kò tí ì dájú o kò tí ì dájú pé mo bá délé ọ̀hún tẹ́lẹ̀ ó ṣe o bọ̀tẹ̀ àwọn ìnira kan ìyẹn ti dájú pé ọ̀pá tu àwọn ìnira yẹn àyíkẹ́ kọ́ ni àbọ̀ mi gbé káàkiri àdúgbò kọ́ ní lẹ́gbẹ́ náà ni ọdún múlẹ̀ ayọ̀ ṣé ká ṣe ní àgbékámẹ́sì àwọn èèyàn sọ pé àwọn àfúnjú náà wọn túnlẹ̀ àtàrà àwọn ẹgbẹ́ àwọn àràkí àwọn ẹ̀kọ́ wá ní afúnlùwà yìí àwọn ẹbí bó ní fún ẹ̀kọ́ ní lákẹ́ iṣẹ́ ìgbélẹ̀ ní dárú ìlúmọ̀ fásitì àǹfààní làmọ́ ń dé síwájú mọ̀kọ́ dámọ́ làjá níbi ìmọ̀ sọ́ọ̀lẹ̀ kájẹ̀sọ́ pé abẹ́rẹ́ àtàbárí àǹfààní ìnira kẹ́mbì fún afọ́n sáárí ìnira sára àǹfààní torí kí nira inú bàdé àǹfààní ẹlẹ́ ìkẹ́ ìsọ nìyẹn táwọn ní ọmọ tí ó ní ọ̀rọ̀ wọ́n ìdájú tó gan rẹ̀ láti dókè ìyẹn lọ àrùn pẹ ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ọ̀dùn pẹ nítorí ikọ̀ mẹ́dé ipò kan ipò táwọn sọ ìnà àǹfààní tó dájú àǹfààní táwọn ń sọ kò tí ìdájú tó bá lóye yóò yóò lọ ó dájú pé gbogbo àwọn ìlera nẹ́mi wà àǹfààní owó ìnira jẹ́ nfàǹfààní ilẹ̀ torí pé yóò ní àwọn la irú rẹ̀ náà la tọ́jú ọ̀rọ̀ pákó àǹfààní wọn ni kánẹ́bí sí lọ́rùn ẹ̀yàn fún wa torí pé àwọn ọgbọ́ládá gbọ́n mi ti wò bá tó bá sí ìnira ni ó tẹ̀lẹ̀ ní nítorí ìnira torí pé bàbá mi ní pákó oorun kan kí lọ́ọ́ jẹ́ ẹlẹ́sẹ̀ àbí nítorí ìnira tó lè wáyé ká ó lè nira o ẹlẹ́mìnira wà ń bí iṣẹ́ lórí àti mọ̀ ẹ̀dí káàkiri ń sí lọ́rùn ẹ̀yàn mọ́ kọ́ ìdá báyà onísùnmẹ̀ gbàmúlà lẹ́bi máa ń lò ó wáyé pé nira wà ń bìkan àǹfààní wà ń bìkan kí yóò fà fàmí ẹ lẹ̀ àyẹ̀wò adẹ́lẹ̀ náà àwọn oníṣẹ́ ọmọ tó ń ṣe àwọn ẹni ọmọ dàbí kíní kan àwọn gẹ́lẹ́ ṣe tó wà lórí kọ́ ìdà tó ń pè ìtẹ̀yìn tí ó àǹfààní gbogbo ẹ̀ go ahead intention sọ̀nà na sàráwì ìjọba kùmọ̀lá ọ̀fẹ́ káwọn bí kíkà níbi kí sàráwì fún sàábé ní jẹ̀mọ́ fáǹfààní wọn bí àdúrà fáǹfààní bọ̀tì nira tí wà ń bẹ̀ ni pé àyàn fẹ́ ka fún ọ̀ràn èèyàn sì lè mọ́ lágbára rẹ̀ bá níbi ṣe ń ti tó pọ̀ torí ẹ̀ lànà ìwà sọ́dọ̀ ọ̀ràn èèyàn kò wá kí n gbogbo gbà wọn fún wọn. torí kí ni rámọ́ bá tẹ̀lé ó fi kí nílẹ̀ ó fọ́n pa ní ẹlẹ̀ kọ́ ilé ànábì nìyẹn tó ẹgbẹ́ jẹ́ kẹ́lì kẹsàn ilé nìkan ní àwọn ìṣúná òmùẹ́ fẹ́ ṣe táwọn bá ti ń súnmọ́ bá tó tẹ́ àǹfààní wa mi ó fẹ́ gbọ́dọ̀ pé àmì ìfipá ní sílẹ̀ àǹfààní wa mẹ́tò tọ́ bọ́tá bá ti rí nira lẹ́gbẹ̀ẹ́ tó ní ọ̀pọ̀ tí lára ra ṣe jẹun afọ́fà ní ẹlẹ́ àárí níbo mi tàbádó tẹ̀sìn wa náà eléyìí yẹ kí akúgbọ́ náà yìí ẹ̀rí ní ìparí àdíjì yẹ pé ya pé ìrun àwọn mọ̀nẹ́fìkì wọn kárí mi ni ká ni àti kárí mi agbára kárí ọlọ́mọ ẹ̀ṣẹ̀ táàtì nínú ìjọsìn ká má ṣe kárí mi ń bẹ́ẹ̀ alùpọ̀ gbogbo wáyé mọ́ wà ń torí kárí mi dé bẹ́ẹ̀ àbí wọ́n ṣe kárí ní àbẹ́lẹ́wà kárí ní mẹ́rin ṣe ń sórí tọ́lọ́ ọlọ́wà pàánà àtàlá nígbà tó ń lóyìn àwọn mùnáfìkì ó ní innal munafiqina yukhadi'una Allah náà wọ́n wà pàdé ohun wọ́n tan ọlọ́run ọlọ́run ẹbí wọ́n wọ́n ìlà qamu ìrọ̀húnà náà fà torí ìyẹn ti wá sí wà láàyè kúrú náà lọ́ha ìlà ọ̀lẹ́lá ìrántí ọlọ́run kéré ń bẹ̀ ara mi mọ̀ náà ti ti túnmù nítorí pé torí ọlọ́run ló fi wá tẹ́lẹ̀ torí ìyẹn kò ní rántí ọlọ́run ẹni tó bá ti nǹkan torí ọlọ́run yóò mọ̀ ẹni tí ọlọ́run tí mo fi ń rà rè èyí tó wá wọ́ọ̀tì jù ní irun súbẹ́ àti ìṣá àìpẹ́jọ́ àmì láti mọ̀ mọ̀nẹ́ǹtì kí ẹ ní ìbá wa ti fún bí àti ìfẹ́ àwọn ìyókù náà wà ń bẹ̀ o ọgbọ́ ayé a nítorí pé súnmọ́ àti ìṣá inú òkùnkùn ní máa ń jẹ́ àti ní mọ̀nẹ́ǹtì kí ti bò tẹ́lẹ̀ òkùnkùn kò sẹ́ni tí ò ní àwọn òní rí pé kò wá ìmọ́tójúmọ́ ní ni kẹ́yìn ọmọ ẹgbẹ́ kọ́ máa kí wọn jẹ̀mọ́ gẹ́gẹ́ àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa ọgbẹ́ náà bá sọ́wọ́n náà wá sàálà ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí à ń kọ́ ìkọ́nà jẹ́ kó jẹ́ tọ́wà bí dáadáa fún aláyé àti lọ́dọ̀ gbọ́dọ̀ àkíyàmọ̀